ọ̀rọ̀ náà sì ni ètò tó ń bẹ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ lórí Orísun náà ni o ẹ ti mọ̀ wípé lórí ìlera lọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera ara yín òun náà la máa ń sọ ohun tá a sì ń sọ̀rọ̀ lé lórí lénìí òun náà ni appendicitis ìyẹn ìdọ̀tí tó wà nínú ẹ̀yà ara tó ń jẹ́ appendix èyí tó máa ń fẹ́ ṣokùnfà ìdààmú fún àgọ́ ara bí ó bá ti pọ̀ ẹni tó ti ń bá mi sọ̀rọ̀ látẹ̀kọ̀ àwọn náà ni arábìnrin Fadékẹ́mi Esther Tanimọ̀mọ́ ẹ kú ìjókòó ẹ sì kú àtótónu látẹ̀ẹ̀kan. ẹ ṣe olóòtú. mo wá fẹ́ bẹ̀rẹ̀ a ti sọ̀rọ̀ nípa pé kí ni oúnjẹ appendix ẹ̀yà ara wo ló ń jẹ́ appendix torí àwọn èèyàn máa ń fẹ́ mìsì ẹ̀ papọ̀ pé appendix ló ń ṣe appendix ló ń ṣe. bẹ́ẹ̀ni. a ti sọ pé ẹ̀yà ara ló ń jẹ́ appendix ṣàlàyé ohun tí appendicitis tó túmọ̀ sí àti ohun tó ń ṣokùnfà gan. ní báyìí kí ni àwọn àmì tí ó máa máa jẹyọ téèyàn fi máa mọ̀ wípé òun ní appendicitis. ẹ ṣe olóòtú àwọn àmì téèyàn máa kọ́kọ́ máa rí ni pé inú máa bẹ̀rẹ̀ sí ní rùnyàn ó lè má ti pọ̀ ṣùgbọ́n inú yẹn á wá jẹ́ yíká ìdodo ló máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ èyí fi hàn wá pé nígbà tí ò lọ tí tí ó yẹ kó lọ oúnjẹ oúnjẹ nínú ìfun kékeré tí kò bá ti rí àwọn nǹkan yẹn lọ a èèyàn ní stomach disorder a ó lè wá wọ acute abdominal pains ó lè bẹ̀rẹ̀ sí di ńlá gan kéèyàn má lè sọ pé ọba ìgan ni ó ṣe inú yẹn nígbà míì tó bá ṣèyàn bẹ́ẹ̀ téèyàn bá ti lògùn ó lè sápamọ́ kó lọ ṣùgbọ́n tí ó bá ti tún bẹ̀rẹ̀ padà á wá wọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún níbi tí appendix wà yẹn pains yẹn á wá lọ síbẹ̀ tí èèyàn bá fọwọ́ tẹ̀ ẹ́ á máa dùnyàn èèyàn èèyàn èèyàn mọ̀ ní ìmọ̀lára pé ó ó ó dùn ún gan wọnú lọ́hùn. bí kí wọ́n fa abẹ́rẹ́ kó wọra so á dùnyàn lọ bẹ́ẹ̀ yẹn yàtọ̀ sí yẹn ó wá lè máa tún dàbí ẹ́ pé ó fẹ́ bì èébì á sí gbéyàn ìgbà míì ẹlòmíì á bẹ̀rẹ̀ sí ní bì gan tí èèyàn bá ti róye ìgbà míì ara tún máa gbóná ẹlòmíì sì ní ara ẹ̀ ò ní gbóná o hmm. ṣùgbọ́n gbogbo inú yẹn kò ní mọ bó ṣe ń ṣe òun mọ́ ẹlòmíì sì lè ṣubú ó lè dákú hmm. ẹlòmíì ó lè má lè ṣàlàyé ohun tó ń ṣe mọ́ ṣùgbọ́n tí a bá ti rí àwọn tó mọ̀ nípa ẹ̀ wọ́n á ti wò ó pé tí wọ́n bá ti fi ọwọ́ kàn tí gbogbo àwọn àmì pé ó fẹ́ bí o tàbí kòbí tó bá ti bí pé ṣé ó ṣe ó gbé léèbì ó ń gbéyàn léèbì o tàbó ti ń bí o tí inú yẹn sì rún tí wọ́n wá fọwọ́ tẹ ẹ̀gbẹ́ ọ̀tún yẹn níbi tí appendix gangan ṣóńṣó yẹn wà tí wọ́n bá fọwọ́ tẹ tí wọ́n rí i pé ó ní pains ń bẹ ìgbà míì á ti le gbagidi hmm. tó bá ti di pé ó ti di bárakú á <clears throat> ibẹ̀ yẹn á le tíbẹ̀ yẹn bá ti wá le à ó ti fi hàn pé kíákíá wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ. ẹ ṣeun ká ní ó ṣeé ṣe kó ní appendicitis gẹ́gẹ́ báwọn olóyìnbó ti máa ń sọ pé who are those at risk àwọn wo ló ṣeé ṣe bóyá nípa ìgbé ayé wọn bóyá nípa nǹkan tó ń jẹ o bóyá nípa ohun tó ń mu o àwọn wo ló ṣeé ṣe. kò sí ẹni tí kò lè ní appendicitis. láti bí ọmọ ọjọ́ mélòó sí ẹni ọdún mélòó. kò ń ṣe ọmọ ọjọ́ ṣùgbọ́n ẹni tí ó bá ti lè jẹ nǹkan tí ó bá ti di pé èèyàn lè bẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ tí kò lè rún kúná kò lè fi eyín ẹ̀ rún kúná kó tó gbé mì omi náà téèyàn mu tàbí nǹkan kí nǹkan téèyàn mu tí ìdọ̀tí wà nú ẹ̀ ṣe mọ̀ pé béèyàn bá mu omi náà àkúkú lè jẹ omi lẹ́nu. Hmm ṣùgbọ́n àwọn nǹkan míì ó lè wà nínú ẹ̀ tí èèyàn ò ní fi yè sí so ẹnikẹ́ni tó bá ti tó jẹ nǹkan tí kò lè run kúná lẹ́nu tó fi ń gbé mì bírú àwọn bá a ti sọ lẹ́ẹ̀kan ẹ̀wà tàbí ráìsì tí òkúta wà ń bẹ̀ tí hmm. èèyàn ò lè farabalẹ̀ ṣáá tí ọmọ tí ò tí ọmọ tó tẹ̀jọ́ ọmọdé gan tí ò tí lè jẹ́ tí ò ní kúná irú bẹ́ẹ̀ tóun ń lọ oúnjẹ mi ọmọ mi wà jẹ́ kó máa ń lọ mi. bẹ́ẹ̀ ni so irú ẹni bẹ́ẹ̀ yẹn ó kéré o ó dàgbà o ó ṣeé ṣe kó ní nǹkan tí à ń pè ní appendicitis ṣé wọ́n lè bíyàn mọ́ wọn ò lè bíyàn mọ́ torí pé àwọn ìdọ̀tí ara àwọn ìdọ̀tí tí ó ń wọnú ara wa láti inú oúnjẹ hmm. ẹnu wa tàbí omi tàbí èso tàbí àwọn nǹkan tí à ń jẹ òun ló fà wọn ò lè bíyàn mọ́. ẹ ṣeun wọn ò lè bíyàn wọn sì sọ pé nípasẹ̀ ohun tá à ń jẹ òun ni appendicitis ló fi lè wọlé ẹ jẹ́ ká máa ṣọ́ nǹkan tá à ń jẹ kì í ṣe pé ká kọ̀ rí èso ẹlòmíì ara èso èyí tó yẹ kó ṣàn kó tó di kó jẹ ẹlòmíì ò mọ bọ́n ti ń ṣàn èso kó tó jẹ kó ṣàti rà kó jẹ ni òun ṣàgbàgbọ́ pé èso ń ṣara lóore bẹ́ẹ̀ ni èso ń ṣara lóore èso tẹ́ ẹ jẹ tẹ́ yẹn á ṣe ara yín lóore ìdọ̀tí ara ẹ̀ náà á sì ṣe ara yín nídàkejì bó ti wà nu ẹ bá ti ń ra èso ẹ mọ̀ ọ̀ṣàn bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀fọ́ ẹ mọ̀ ṣàn dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ráìsì ẹ mọ̀ bu iyọ̀ ẹ máa ẹ jẹ́ ká máa fi iyọ̀ ká máa fi fọ ìrẹsì wa dáadáa bóyá ẹ ò mọ̀ tẹ́lẹ̀ ó máa ń jẹ́ kí gbogbo ìdọ̀tí inú ìrẹsì kó bọ́ sísàlẹ̀ ẹ bu iyọ̀ sí inú ìrẹsì ẹ fọ dáadáa ẹ fọ tó ẹ̀ẹ̀mẹ́ta ó máa ń jẹ́ kí ìdọ̀tí inú ẹ̀ kó bọ́ sísàlẹ̀ ẹ ṣeun màmá wa ǹjẹ́. appendicitis yẹn ìdọ̀tí inú appendix ṣé ó lè lágbára débi tí èèyàn máa ṣe iṣẹ́ abẹ àbí dandan ni pé kí wọ́n ṣe iṣẹ́ abẹ fẹ́ni tó bá ṣàti ní appendicitis àbó lọ́nà míì téèyàn tún lè gbégbà ẹ̀yin onímọ̀ nínú ètò ìlera lọ́nà òyìnbó ṣé lọ́nà míì téèyàn lè gbégbà bí màá fẹ́ ṣiṣẹ́ abẹ. ẹ ṣe olóòtú kì í ṣe gbogbo ẹni tí ó kọ́kọ́ ní ìmọ̀lára ẹ̀ ni wọ́n máa ti gbé lọ sí yàrá iṣẹ́ abẹ tó bá jẹ́ pé ó sì ń sọ pé inú ń run mí o ẹ̀gbẹ́ kan yìí ń dùn mí o tí kò tí ì wọra ó fi hàn pé kíní yẹn kò tí ì tóbi wọ́n máa ń lo èdè pé kò tí ì ripe so ó ṣeéṣe kó má tí ì ripe tó ó bá jẹ́ pé kò tí ì nira ó ṣeéṣe kí wọ́n lo àwọn oògùn tí ó lè pa kòkòrò tí wọ́n ń pè ní antibiotics àwọn strong antibiotics máa ṣe ìrànlọ́wọ́ bí èèyàn bá dé ọ̀dọ̀ àwọn dókítà wọ́n á fún ẹni yẹn ní strong antibiotics tó máa ran àwọn kinní yẹn lọ́wọ́ nítorí àwọn omi ọ̀pọ̀lọpọ̀ àwọn omi tó wà nínú ìfun tó ń lubricate ìfun tọ́lọ́run ti ṣètò ẹ̀ síbẹ̀ pé kò gbọ́dọ̀ lẹ̀ pọ̀ gbogbo ẹ̀ tí èyí tó yẹ kó ṣiṣẹ́ á wọ́pọ̀ lọ síbẹ̀ yẹn ńgbà tó bá yá ló máa fa inflammation á ran inflammation yẹn lọ́wọ́ so á sì mú kí ìfun daṣẹ́ sílẹ̀ so nítorí ìdí èyí tí ò bá ti dé level yẹn wọ́n á lo strong antibiotics acid ní àwọn omi yẹn á gbẹ so àwọn ibi tó yẹ kó ṣiṣẹ́ á máa function padà àwọn ìfun yẹn á ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó bá ti wọ level yìí pé ó ti di pé wú tí àwọn ìfun ti ń daṣẹ́lẹ̀ tó di pé èèyàn ò gbọ́ ohun ìfun mọ́ ìfun máa ń sọ̀rọ̀ ẹ̀rí pé inú wa máa ń kùn oríṣiríṣi nǹkan máa ń tí ó dẹ̀ níṣẹ́ tó yà á àrùn náà ní gbogbo ẹ̀ náà ló máa ń jẹ́ àrùn lójú wa. Mm ṣùgbọ́n ìfun tó ń kùn yẹn bí àwọn ìfun yẹn ti ń ṣiṣẹ́ tí omi yẹn ń ṣiṣẹ́ tí ó lubricate tí kò jẹ́ kó lẹ̀pọ̀ yẹn ó pẹ̀lú iṣẹ́ tí Ọlọ́run ti fún àwọn omi yẹn ṣe ṣùgbọ́n nígbà tí ìfun bá daṣẹ́ sílẹ̀ tí èèyàn ò gbọ́ iṣẹ́ tí ó kùn tí ó sọ̀rọ̀ tí ò ṣe nǹkan kan mọ́ ewu ti wà irú ẹni bẹ́ẹ̀ wàá fi kán gbé lọ sí yàrá ilé iṣẹ́ abẹ nítorí pé bí ò bá ṣe bẹ́ẹ̀ ó léwu lọ́pọ̀lọpọ̀ ní kíákíá. èyí tó túmọ̀ sí wípé kì í ṣe pé bí gbàrà tí appendicitis bá ṣẹlẹ̀ síyàn náà máa ń ṣiṣẹ́ abẹ. kì í ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìmí ilé ti wá ranra wọn lọ́wọ́ nípa pé ẹnìkan tí wọ́n ní ọmọ kékeré ni ọ̀dọ́ ni tó jẹ watermelon tí hóró ẹ̀ dẹ̀ sá sí lọ́nà ọ̀fun ó ṣe ló sáré lọ tààrà ló lọ bẹ̀rẹ̀ inú ní òru mọ́jú àgbà tó gbé sáré gbé dé ọ̀dọ̀ dókítà dókítà ò dúró emergency ló gbé sí tíátà so àwọn nǹkan tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó dà ń pè yẹn ló wá ran iṣẹ́ yẹn lọ́wọ́ ṣùgbọ́n ìyẹn ó ti ní tó ń ṣe níbẹ̀ tẹ́lẹ̀ èso hóró yẹn èso tó wá sáré wọbẹ̀ yẹn kàn lọ ó kàn lọ dá iṣẹ́ sílẹ̀ ni so ó ṣeé ṣe kó ti wà lára tẹ́lẹ̀ tí èèyàn bá ti fura tó sì mọ̀ tí dókítà sọ fún wọn á fún ní strong antibiotics àgbẹ̀ ṣùgbọ́n èyí tó ti wà lára tẹ́lẹ̀ tí wọn ò mọ̀ tó wá tún lọ dé level rú yẹn kò nílò pé wọ́n dúró mọ́ torí iṣẹ́ tó máa ṣe tí wọn ò bá tètè gbé lọ sí yàrá iṣẹ́ abẹ o iṣẹ́ burúkú ni ó sì lè gba ẹ̀mí. wọ́n ló máa ń bẹ́ ṣé lóòótọ́ ni. ó máa ń bẹ́ tí ó bá ṣe pé bí ó ti wú ta sọ pé inflammation yẹn bó ṣe wú yẹn tí omi yẹn pọ̀ ń bẹ̀ tí wọn ò tètè gbé lọ sí yàrá iṣẹ́ ilé iṣẹ́ abẹ ó lè bẹ́ tó bá sì bẹ́ àfi Ọlọ́run nìkan ló lè sọ pé èèyàn yẹn lè wà láyé. Hmm. àfi Ọlọ́run nìkan ló lè ní èèyàn yẹn lè wà láyé àwọn ah, ti ń ṣẹ́wọ́ sí mi pé kí n lọ sí ilé agbára ẹlẹ́kùn yẹn kí n sáré béèrè ìbéèrè yìí ní ṣókí ṣé ẹ ó ní nǹkan tí mo máa ń gbọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ ẹni tó bá ti ṣe abẹ fún appendicitis ẹlòmíì wọn máa ń sọ wípé bó bá ti ṣe o kò gbọ́dọ̀ jẹ ìrẹsì mọ́ oúnjẹ ẹni tí ló bá ti jẹ pé green kò gbọ́dọ̀ jẹ ìrẹsì oúnjẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ìrẹsì bíi gàrí bíi kò gbọ́dọ̀ jẹ ẹlòmíì wọn á ní pé kò gbọ́dọ̀ jẹ ẹ̀bà èwo ni kí agbàgbọ́ níbẹ̀ ẹni bá ṣiṣẹ́ abẹ́ penis irú oúnjẹ wo ni ò gbọ́dọ̀ jẹ mọ́ àbí ṣé gbogbo oúnjẹ ló gbọ́dọ̀ jẹ ní ṣókí tó dákòókò ti lọ. kò kò ní èèwọ̀ pé má jẹ oúnjẹ kan mọ́ ju pé kí èèyàn ní ìkíyèsára sí bó ṣe ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kì í lè tó ń lọ oúnjẹ mi tí kò lè jẹ hmm. irú àwọn oúnjẹ yẹn ó ṣe pàtàkì pé kó wá jẹ dáadáa dẹ́nẹ́ni tó bá láìkí nǹkan líle tẹ́lẹ̀ náà ó lè yàgò fún nǹkan tó lè ṣe wọn pé ẹ̀bà máa ń le jura wọn lọ mm-hmm. so ó lè yàgò fún irú nǹkan bẹ́ẹ̀ dẹ́n bí èèyàn bá fẹ́ lọ sè é nígbà tí wọ́n bá ti kíyèsí oúnjẹ tí wọ́n ń fọ̀ dáadáa tán fọ̀ ráìsì tán fọ̀ èso tán fọ̀ ẹ̀fọ́ dáadáa tí kò sí pé òkúta lè wà nú ẹ̀ mm. kò kò ń ṣe pé ó ṣe operation ni kò wá gbọ́dọ̀ jẹ àwọn oúnjẹ yẹn mọ́. ẹ ṣeun ẹ ṣeun torí àkókò mo dúró pé mo pè yín tẹ̀sí wá ọlọ́run á máa bá yín ṣe ní ilé ìwòsàn yín ǹjẹ́ wà lórí ìtàkùn ayélujára Facebook Instagram. a wà ń bẹ̀. báwo làwọn èèyàn ṣe lè kàn sí yín lórí ẹ lórí Facebook kí lorúkọ yín bẹ̀. orúkọ mi náà kò yí padà. Fàdékẹ́mi Esther Tanimọmọ lórí Facebook Instagram nǹkan ṣe wà ń bẹ̀. orí Instagram wà ń bẹ̀ náà orúkọ yẹn náà ni orúkọ yẹn náà ni àti whatsapp. òkè ẹ ṣe wọn ẹ̀yin ará ilé òun náà lẹ ti gbọ́ ẹ bá ṣì ní ìbéèrè tẹ́fẹ́ béèrè lọ́wọ́ àwọn màmá wa ẹ bá wọn sọ̀rọ̀ lórí Fadékẹ́mi Esther tani mọmọ yẹn lórí Facebook àti lórí Instagram ẹ wọ jẹ́ ká lọ gbọ́ àwíyé bàbá padà dé àbọ̀ sínú abala èso appendix ni ẹ̀yà ara kékeré kan tí ìrísí rẹ̀ dàbí ti aràn inú èyí tí Ọlọ́run fi sí ibi ẹ̀gbẹ́ ìfun ńlá ìyẹn large intestine láti máa gba gbogbo ìdọ̀tí tó bá ń wá láti inú oúnjẹ tó ń wọ inú appendicitis wá ní ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí ìdọ̀tí tó wọ inú appendix bá ti pọ̀ jù tí ẹrù ti wọ ọ̀pẹ rẹ̀ tàbí tó ti wú èyí tó lè bẹ́ nígbàkúgbà látàrí pé ìdọ̀tí pọ̀ jù nínú rẹ̀ tàbí ó ti ń kú rẹ̀ tẹ̀. ó jẹ́ àìsàn tàbí ìnira kan tó máa ń fa iṣẹ́ abẹ wàràǹṣeṣà láti dóòlà ẹ̀mí nítorí kò gbọdọ̀ bẹ́ sí inú bí ó bá ti wú ohun tó lè ṣokùnfà ni jíjẹ ohun tó lókúta tàbí iyẹ̀pẹ̀ nípa àìsàn ẹ̀fọ́ dáadáa èso ìrẹsì ẹ̀wà nípa àìsàn wọn dáadáa kí a tó sè wọ́n tàbí kí a tó jẹ wọ́n. jíjẹ àwọn kóró inú àwọn èso bíi ọsàn watermelon apple guava àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà lè fà á lílọ́ oúnjẹ mì láì lọ́kúnná dáadáa lẹ́nu òun náà ń fa appendicitis jẹjẹrẹ tún lè fà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àmì tó máa ń fojú hàn ní inú rírun tó lọ láti ibi àyíká ìdodo lọ sí ẹ̀gbẹ́ apá ọ̀tún ní ikùn tí yóò sì máa gún ènìyàn nínú bíi wípé wọ́n ń fi abẹ́rẹ́ gún ni èébì rírẹ̀ láti inú àìlè jẹun dáadáa inú wíwú ara gbígbóná dọ̀ìndọ̀ìn àìlèṣe ẹ̀yọ́ tàbí ìnira nígbà tí ènìyàn bá ń ṣẹ̀yọ́ gbogbo àwọn eléyìí ní àwọn àmì tó máa ń fojú hòde láti mọ̀ wípé appendicitis ti wà nínú ara bí o bá wá ti ń rí àwọn àmì yìí tètè gba ilé ìwòsàn lọ ṣe àyẹ̀wò kí o sì rí dókítà rẹ.